أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له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 عباد الله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها اللهم رب جبريل ومنكال وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اللهم اجنا لما اختلف فيه من الحق بإذنك إنك لتهدي من تشاء إلى صراط مستقيم إن كثيرا من الناس اليوم يعانون مشكلة كبيرة قد تكون هذه المشكلة لها علاقة بجهلهم جهلهم بدين الله سبحانه وتعالى هذا من جهة وقد تكون هذه المشكلة حاصلة من جيئة تفريطهم وتضييعهم لسنة نبينا محمد صلى الله عليه وسلم السنة التي أصبحت محجورة في هذه الأيام بين الناس بل العاملون بهذه السنة قليلا أو قليل فقليل جدا ما هذا الجمع الغفير والعدد والسواد الكثير من المسلمين لكن إنهم كالسائسين ولا حول ولا قوة إلا بالله بل يعد هؤلاء الأشخاص الذين يعملون بسنة من الغرباء من الغرباء لهذا الدين الذي قال عنهم النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء ولو كان مبنيا على الضلال من شرك وعبادة قبور ودعاء أولياء الصالحين ودعاء الأنبياء وغيرهم من دون الله سبحانه وتعالى وهذا الداب من يدعو لدين الله الحق وهو الذي بعث به الرسل وأنزل فيه الكتب فإنه يكون منبوذا مسرودا من قومه محاربا من حاله وحيدا في توحيده وعبادته ولكن هذا النكير الذي يجدونه من قومه وأهل زمانه لا يصدهم عن دعوتهم ولا يصد أمامهم الدروب ولا يوضيهم الشوق الذي يجدونه في طريقهم وهم لهم أسوة حسنة بل أسوتهم خير من مشى على وجه الأرض بل خير آل الأرض والسماء وهم لأنبياء عليهم الصلاة الله والسلام قوم يعلمون أن الأنبياء قد ابتلوا ابتلوا بمعاداة قومهم وتردهم لهم أو طردهم له من أوطانهم بل قد يصد عنهم من هو أقرب الناس لهم من زوجه وولد وأب وقريب لهم وهم كما قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي قوام على أمر الله لا يضرهم من خالفهم بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من ذكر والعبر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له استغفر الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أعقن فون ولن هبوا أوالكم كات ولا فون وسواجوا دا نبي محمد ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá aṣíwájú ẹ̀dá ẹ̀yìn àsàlátù wa aṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ti lo ààyè yìí tí wọ́n ti lori lórí àkété mímbàrí ọ̀rọ̀ ọlọ́run fáyé ọlọ́run ti pè wọ́n lọdọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àlùfáà àwọn àgbà ọ̀kárí gbogbo àwọn àlùfáà ẹ̀sìn àwọn àyímà tí wọ́n júwe dáadáa fáwọn èèyàn èyí lọ́lọ́run fẹ́ èyí lọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run mọ́sálá ìgbà àbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tí ọlọ́run má ṣe wá ní irinṣẹ́ ẹ̀sìn ọlá àti tóbi ọlọ́run bí a bá ń fọkàn bá ìbánisọ̀rọ̀ tí à ń bá bọ̀ láti bí jimá mélòó kan sẹ́yìn à ń sọ nípa àwọn nǹkan tó lè lé ẹnìkọ̀ọ̀kan wá jìnnà sí iná ọlọ́run ọlọ́run má ṣe wá lẹ́rú tí ó wọ̀ náà àti nígbàgbọ́ wípé gbogbo ohun tọ́lọ́run lówó ó ṣe ni ó ṣe bẹ́ẹ̀ ọ̀bá ní sanrẹ̀ gbogbo ohun tọ́lọ́run lówó ó ṣe ni ó ṣe o. ó ti ń sọ àwọn kan náà tá ti rí ọlá wáyé ọlá fún oyi a. tí gbogbo òye á bí gbogbo kò yé wa àwọn èyí tá à ń rí tí ò sí ẹnìkan lọ yóò jẹ ká nígbàgbọ́ pé èyí tó kù náà ó kò sí ẹnìkan ìwáláyé wa ìwáyé wa ò sí lọwọ ẹnìkan jọwọ lọ ń náà ò sí ẹnìkan bàbá fẹ́ mọ̀ ìwọ dọ́gbọ́n kankan kó o fi gbé kẹ́nìkó kú ò láyé bó ti bá wá kútọ̀ lé wọn pé wọ́n tọ̀ parí ìwọ gbọ́ ò ní sun ayé ń jọ yẹn ó túmọ̀ sí wípé ẹni tí ń pààyàn lọ́lọ́hún ọlọ́hun lọba tó máa wáyé òun náà ló sì ti ṣàdéhùn èyí eleu na ọjọ ọma ihe mi atẹyi kwe itokwu na ọsẹlẹ yọ ọsẹlẹ o olowo ụmụ awa ụmụ awa amaba sedebi o si la lo sẹmi ayé bíbà ya ń lo kódà bá ń sẹ lo gan kò yé wa ọpọ nǹkan náà la kàn bára wa nù rẹ tá àmàbà sedebẹ ju ọlọrun yìí nìkan yìí náà lọ ó tún la kú o mẹ. àti ńlá wọn kan tá a jọ ń lò ó bọ̀ tí wọ́n ti kú o àwọn náà fẹ́ kú o bọ́bá wà nú agbára wọn kí wọ́n tún máa lò lọ ní wọn àbá máa lò lọ. ṣùgbọ́n nú ètò ọlọ́run ni bàbá ń wò pé nítorí wípé lámọ̀rin ti dàgbà ó ti gbó òun lọ́lọ́run fi mú lọ ẹni tí ọ̀dàgbà ń kọ́ tí ò gbó. bàbá ń wò wípé nítorí pé lámọ̀rin àìsàn ló ṣe é àìsàn ló mú lọ ẹni tí ọ̀sà àìsàn kọ́ tọ́lọ́ ń mú lọ tó mú kúrò láàrin wa àdéhùn kan ní ọba yìí ti mú ṣẹ yóò mú yòókù náà ṣẹ lórí wa ó ní tá a bá tún kú òtán òun ó tún gbé wa dìde òun ó bi á gbogbo ohun tá a gbélé ayé yìí ṣe sọ wá ń ṣe iyèméjì rẹ ni òun ṣe iyèméjì ẹ ọlọ́run ni mo ti gbogbo tí mo ní í ni mo ti fi sáàrin yín sẹ́yìn náà ó fi máa rí i pé mo lágbára ẹ̀ bọ́lọ́n bá lè dẹ́nìkan kó wá yàwòrán gbogbo tá à ń ṣe ń bì tá a bá túká tán ká tún máa wò ó ká máa rí bá a ti ṣe. ṣé kò rọrùn? ọ rọrùn. tí wọ́n bá ń bá ní kọ́fà gbogbo tá à ń ṣe yìí tá a bá tún túká ń bẹ̀ tán tí wọ́n bá tún plé rẹ̀ fún wa gbogbo tá a gbé bí ìṣe la máa rí. bọ́ bá fi rọrùn fẹ́ nìkan kó lu ọpọlọ ẹ̀ kó fi lè ṣèyí. ó ti rọrùn ní gbàgbà kọ́lọ́n subhanahu wa láti ká gbogbo ohun tá ti ṣe é bọ̀ ti dá wa kó fi hàn gbogbo ẹ̀ ló ti fi hàn wá lára o. ẹnì kọ̀ọ̀kan wa ká òun náà ni ká gbìyànjú gbogbo ntọ́lọ́n subhanahu wa ta'ala pè wá lọ́bẹ̀ àtijúwe díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá kan rọkiri kawa. ká wa tí máa kó bọ́mọ èèyàn tí èdè ó lè ṣe ntọ́lọ́n wí ọbẹ̀ tó bí ọ̀tá bíi mẹ́rin nínú ẹ̀ ní a ń wá bọ́ ọba múra sí kankan nu sẹ́ẹ̀sì ọmọ rínú ọtí ọmọ pé ọba rò wípé ọwọ́ àlìjẹ́ náà ṣáájú wa ni àbẹ́rẹ́ bó ṣe múra lọ lọ gbá sọ́wọ́ ọ lọ bí kọ́ ọ má lè mójú tẹ̀sí ọlọ́run ọ̀tá kanú mùnàfíkì náà bínú ẹ̀ òun ọ̀fẹ́ ọ̀tá kan ní kèfèrí tóun kọ́ máa gbógun tì ọ́ tí ọ́ máa wọ́nà kọ́ dà bóun ṣe dà ọ̀tá kan ní wọn nọ́fṣù túnẹ̀sẹ̀ ẹ̀mí tá a fi sára yìí gángan ọ̀tá wa ní yọ́ máa fà wá lọ síbi kásìntì ọ̀dà ẹ̀mí ní ẹ̀mí ní máa ń tìyàn lọ síbi tí ọ̀dà. ìran ẹ̀mí ti ń bẹ lára ọmọ èèyàn tálùkùránù ròyìn ọ̀pọ̀ nínú ẹni àmọ́ratùnbí sùn ẹ̀mí tí máa fa burúkọ yẹn lékè yóò ta burú ẹ̀mí náà ni ọ̀tá wa ni agbọ́dọ̀ gbé agbọ́dọ̀ gbé ẹ̀mí ẹ̀mí làwámà agbọ́dọ̀ jẹ́ ó borí ẹ̀mí àmọ́ratùnbí sùn ẹ̀mí kan náà wá ń bẹ tí máa bá gbogbo ẹni ọlọ́run bá kẹ́ tó fún lẹ́mí yẹn olólè ṣàṣeyọrí tí ọmọ bá yẹn wí bóyá o ti rọ́ọ̀dù tí ọ̀dà tẹ́mi wọn máa sọ fún ọ pé ìwọ ó sì yẹ pé wọ́n bá ń bi eléyìí ẹni ọlọ́run fún lú ẹ̀mí yẹn ọlọ́run ṣàánú ẹni ọ̀tá títún bẹ́ òun tí kálukú wá wa ṣe Adam. ó tì í ó sì tún sọ fọlọ́run pé iṣẹ́ tóun fẹ́ ti ọ̀parí lérí bàbá gbogbo àrọ́mọdọ́mọ náà lòun ó ṣiṣẹ́ lórí wọn ọlọ́run wa bó olóòtú ọlọ́run sẹ́mi kù jẹ́ máa bẹ. wọ́n pa mí ìgbà tó ò ní ìgbà tó ìgbà tó ò ní ní ayé lò má. ọlọ́run ti gbà fún ibi nǹkan ti ṣe àná. ó tún béèrè nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn tóun fẹ́ dojúkọ yìí òun fẹ́ lágbára jù wọ́n lọ kí ló ń fẹ́ àwọn ọmọ sùn ìrí ọlọ́run fún mi lágbára kẹ́mi ọmọ sùn ọ̀tá tó dojú kàwé òsùn o àwa sì ń sùn ṣe mọ̀ pé nǹkan tíá ọ̀tá tí ń lé a kò ní sùn tiẹ̀ àwa ó sì sùn ó ṣe tán ọlọ́kọ́ ṣàánú wa. ọlẹ́lẹ́kejì tí o tún fún mi lágbára ni wípé géèmì ọmọ rí wọn káwọn ọmọ rí mi. Ṣẹ́ni kó le. Géèmì ọmọ rí àwọn kí n máa rí wọn. Ṣùgbọ́n káwọn ọmọ ṣe kí ni? Wọ́n ọmọ rí mi. Ọlọ́run sọ fún wa gbogbo tó fún kílẹ̀ tó bọ́ lọ́wọ́ òsèlè. ọsọ fún wa obìnrin yín wúwa wakọ̀ bí ìlú òun nìkan kọ́ àti gbogbo àwọn ọmọ ṣẹ́ rẹ̀ wọ́n rí yín. mìíràn àìsùn la tàrà ònà àwọn rí yín ẹ̀yin òṣìṣẹ́ kí ni ẹ̀rí wọn sàgbọ́yẹ ká fún òkun ṣòkòtò wa kó lé ọ̀tá tó lágbára ní ṣètọ́ọ̀ ó tún lọ aríláyà ó tún sọ fọba tó dá wa pé kọ́ọ̀là rọ̀ bí onírì ọba níbi má àdúwẹ́ ìta ni òun gbà pé ó ti bà tòun jẹ́ òun ti mọlé ewu ṣùgbọ́n lọ́hùn fóun lágbára làwùzá yìí náà náà láwọn fẹlẹ̀ àrùdì jẹun lè ṣe ayé orí ilẹ̀ lọ́sọ̀ọ́ lójú àwọn èèyàn. kí n ṣe fún wa kí wọ́n ma bí nǹkan kan míì tó tún dá ilé ayé tẹ́ wà lọ. wàláwùgá wí yánnahum ajmain fún mi lágbára kí n lè sọ gbogbo wọn nù ọ̀fẹ́ sẹ́nìkan kú ọlọ́run rárá gbogbo wọn kọ́ sọnù ó dídá òun gba ilá ìbádákà ó ń yọ àwọn tí wọ́n bá jẹ́rú ẹ̀ kúrú tí wọ́n ń ṣàfọ̀mọ́ ẹ̀sìn wọn fúnri ọlọ́run nìkan àwọn ọlọ́run tó bá ń bomi di gbogbo wọn ló lè pápá rẹ lè ka ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n jẹ́rú sí èmi ọlọ́run tí wọ́n ń sìn mí tọkàntara lẹ́sà alẹ́ yìí ń sòlítọ̀ ò lè ní kápá lórí wọn ìṣúra ẹnì wa máa àwọn a máa ni a máa àwọn yóò tún máa gbà múyàn díẹ̀ tọ́lọ́run bá ní alẹ́ wí lónìí a máa tẹ̀síwájú lórí bá àtàfẹ́ wọná ọlọ́mọdé awọ o nínú ẹ̀ gbogbo ògbà téèyàn ọba ti lákàkún àwòrán ọ̀nà tó sùn máa ń gbà múyàn ni àwòrán yíyà ìgbẹ́gilére irinṣẹ́ àwọn ọmọ ogun ẹ̀nu àwọn fẹ́ máa bá yín gbé ṣùgbọ́n gbòó tí ń ṣe bísímìlá ò tó wọlé wọn padà àwọn kálukùránù inú ilé wọn padà ṣùgbọ́n ju èṣù bá ti mú ọ bó ṣe máa yé lónìí tá a ka fọ́tò kún mọ́ ńlọ́jọ́mọ èṣù ọ̀pọ̀ láyé kálukù náà bá délé òwò náà rí bọ́ bá ń wọlé gbogbo ń tọ́ tó kálé àwòrán náà kọ́ máa kí ọ káàbọ̀ ìgbésùn láyé ni. tọ́ba ti jáwọ́ ọ̀ràn ló tó kọ́lé ó ti gbèsù láyè ojúpọ̀nà tí sùúgbà mú yẹn ni òun ló fi mọ́wọ́ èèyàn nígbà táwọn ìbínú wù dé gbogbo ẹbọ tí wọ́n ń bọ́ bọ̀ àánúhù ọ̀parẹ̀ tómi tún tó gbogbo ebi ojú ọ̀nà àwòrán ojú ọ̀nà ló nígbà tí omi tó kó gbogbo èrè yẹn ó kó dé gbogbo jẹ́dà níṣẹ́ wa lọ bá wọn pé látàzárí na alẹ́ àtàkùn ẹ àwọn bàbá yín tẹ́ ń sìn tẹ́ ń sìn bọ̀ àmọ́ wọn na wà láṣùwà a ọwọ́ ń dákọ̀ wọn fún wọn wọ́n wá ń kó èrè padà ojú ni ó ti wọnú ẹ̀sìn. bọ́ ọ rìn lómi tí ọ kò lè ṣàdúà lẹ́yìn gbé àfa rẹ̀ wájú. bóyá àfa àti ọkọ tàbá àfa àtọ́ gbàgbọ́ ọ̀gbọ́n ló ń gbọ́ mọ́ torí pọ́lọ́hún ti jìnnà yóò ti wò pé ń ó tó gbọ́ ṣùgbọ́n fi fọ́tò ṣéwù síwájú èmi ti rìn mo ti bá tí ọba sáwòrán bí ọba rí fọ́tò wọn kí ló fi wájú kí ló fẹ́ fi wájú tẹ̀sẹ̀ rí ṣètì kìíní ìdé gbogbo kátólùkù ló ti di tí ìyẹn máa ń wá kámẹ́rà kiri àtún fọ́tò ọmọ ìyá mi ti ya fọ́tò wá bí wọn ọ̀tà tó nǹkan mọ́ níjọ́ kìíní ìdílé àbí ẹ̀ lè tà tó nǹkan mọ́ kálùkù ọba ti mú un náà ti di fọ́tógráfà ọ̀yà náà

ẹ̀dá ẹ̀dá fúnra yín ẹ máa fẹ̀ mí sí. oníkálukú wa ti wá sọ àṣetánì ni òun ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá jà ó ń lọ síbi tí bọ́ orí amú nínú ojú ọ̀nà tí gbà á mú yẹn ni bí ó bá tún nínú àìmọ̀ kan àmì òtún máa sọ fún pé èrè ni kò sí tẹ́sù na ní wọ́nà pé kí wọ́n pé báyìí ló tún rí torí ká máa lọ lójú ọ̀nà tọ́tọ́ ojúmọ́ rẹ̀ sùn ní bàbá wa ànábì wọlé tọwọ́nú ilé rẹ̀ ńjọ́ kan orí aṣọ tíyàwó aisha tọ́ta dí ojúlé wọ́n mọ̀ bàá rí àwòrán wa wà lára rẹ̀ ànábì níbo ló ti

àsìkò kan àwọn mọ̀lẹ́kà ò ní wá láwọn àsìkò kan pé òun kú lè dẹ́sẹ̀ lásìkò òun ọ̀gọ́ra alẹ̀ fún ọmọ bá rí kọ́ àwọn tí ń kọsẹ́ wa kódà kó di ẹsẹ̀ àwọn wà gbogbo tó ṣe ṣùgbọ́n wọn kẹ́kà ń bẹ tọ́jẹ́ pé ìṣe èèyàn náà ni wọ́n fi máa wá kiri ọlọ́run fún wa ní dáa sí nínú tí wọ́n rí ẹni ọbẹ̀ mórí bọ́m̀bẹ̀ mọ́ ọwọ́n lásìkò tá a tiẹ̀ wáyé níṣẹ́ ti kìíní ìgbáyé gbogbo wa la ti dó fọ́tò pẹ̀rẹ̀ àti tí ò tó ya fọ́tò sí pẹ̀rẹ̀ bàbá jẹ́ lórí atẹ́gùn ó ti ó ti bá sẹ́ ọmọ èèyàn jẹ lọ ọ̀pọ̀ wà ń kà tí o gbà yóò lè rí sí àrí mi ọ̀sọ̀ adùn sí àrí mi bẹ́lómi ń jẹ lọ́gọ́ fẹ́ lè yára rẹ pé àmàlà àti ẹ̀rọ àti ìlànà ń jẹ báyìí o kò sí tí wọn ò fi só tí wọn yà máa fi sórí kíní mọ́ ó fi dórí ẹ̀sìn ó kó ẹ ya ìlà náà pé mọ̀ọ́ká ìlà lọ́wọ́ ọba tó dáa sì rí ọjà pé mọ̀ọ́ká sì rí lọ́wọ́ wọn ò lè rí ọpọ́ òsì lọ́wọ́ èṣù fẹ́ mú ani ojú ọ̀nà èṣù ni tí gbà ọlọ́run kọ́ ṣàánú wa ẹja dó bẹ̀rù anụ kan tọ́lọ́run ká gbá mú bẹ̀ nù ata ká ná òun là rẹ ọlọrun rẹ̀ ọlọ́run yóò si ó yóò ṣe alọ́mọ gbogbo tí wọ́n sọ fún wa lílo rẹ̀ yọjú ọmọ rọrùn onímọ̀jọ́ rọrùn o oníjẹ́ rọrùn ẹnìkan ò lè fi ọlọ́run ti wá lé ẹrú tí ó máa rí òdodo lódodo tí ó sì lè máa rọ̀ wá lọ́rọ̀ títẹ̀lé yóò ṣe wá lẹ́rú tí ó máa rí irọ́ tí ó máa rí nírọ́ tí ó sì máa rọ̀ wá lọ́rọ̀ àti jìnnà sí ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbàdúrà wa ọlọ́run yọ́nú sí wa ọlọ́run ló ti wá orílẹ̀-èdè wa má jẹ́ ó dàrú orílẹ̀-èdè wa má jẹ́ bàjẹ́ àwọn tí wọ́n ń darí wa ń bẹ̀ ọlọ́run bá ní máa darí wọn bàbá tí wọ́n ń gbélé lórí wọ́n kàn dé ẹrù bàǹbà káwọn lórí ni òsì kankan bẹ̀ tó lè dá sí ṣùgbọ́n wọ́n lè máa pariwo ẹ̀ àmọ́ tó ṣe fọ́lọ́ lẹ́yìn ọba ṣe nǹkan fọ́lọ́ wọn ò lè rí so lórí nàìjíríà níbi nàìjíríà níbi lẹ́yìn ọba ṣẹ lọ́hùn ẹrù nàìjíríà ṣòro kí wọ́n gbélé yàn lórí torógbọ́n padà rí wípé etí òun padà lọ tẹ́rísì etí ò lè lábọ̀ ni nbí hmm, tẹ́ tọ́jú bàjẹ́ dé awákiri wákiri kò sí ẹ̀ síbi tẹ́ àwa sí. Si ó bàjẹ́ káàkiri àti mọ́sáájì ló ti bàjẹ́ ẹrù téèyàn kó wọn rúnu ó bàjẹ́ àti ẹ̀wù ti ṣọ́ọ̀ṣì lọ́sọ̀ mọ́ ó ti bàjẹ́ gbogbo àti ẹrù wa wọn ọba wa mọ́sáájì wọ́n wà ṣọ́ọ̀ṣì náà ni ẹ wá sọ tó mú bọ̀ sí tó mú bọ̀ máa ní dáadáa fún wa akàn hàn lẹ́sìn ni kò sí wá ẹ̀sìn kò sí lọ́wọ́ wa ọlọ́run kó ṣàánú wa orílẹ̀-èdè yìí bá ní tún ṣe o ọlọ́run bá ní tún ṣe o ó pèrò orí gbà wá bó o o ọ ọ̀dàṣọ rí ọ tí ìdábò wá ó pèrò orí gbà wá wá wá wọ̀ wá lásọ rí tí a fi lè dérò orí wọn ó fi kó sí alọ́ olókùn èyí ọlọ́run ègbò rere gbà yàn tó èyí tó gbàgbọ́ wa ní nàìjíríà yìí sọ̀rọ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé láyé tí ò sí nàìjíríà kò sí. ẹlòmíì lè ní pọ̀ ju alọ ni ṣùgbọ́n pa orílẹ̀-èdè kan ní kẹ̀kẹ́ tí fi sọ̀rọ̀ ajé tí ò sí nàìjíríà kò sí nǹkan a lè mọ́ gba wájú mẹ́ ṣùgbọ́n wa náà torí gbogbo ìran ìran bílẹ̀ ṣe é rí láyé ó wa bá a bá rí lókè ọya á rí ìsàlẹ̀ ọya a bá rí ń bu oòrùn rí gbogbo tí wọ́n fi sọ̀rọ̀ ajé ṣùgbọ́n kọ̀wọ̀ wa kò tí ì wọ̀ wá lẹ́wù re ẹ̀wù tí ń bẹ lọ́rùn àwọn èèyàn lónìí ẹ̀wù ṣètọ́nù ni ẹ̀wù ṣètọ́nù ni kọjá ẹ̀wù ṣètọ́nù ẹ̀wù gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ẹ sọ gbogbo ọ̀ràn tí wọ́n fi sagbára ìjọba tí ò sí Nàìjíríà sétòkè ni ò sí ní àbí tìsàlẹ̀ àbí tààrin ẹ wá sọ tó yí padà nítorí pé báwọn bá a ṣe rí làwọn náà rí kàmá kúntùn ìwọ́là àlékún wọ́n ti níbẹ̀ èèyàn bá ṣe rí náà lọ́lọ́wọ́ ó ṣe máa yan olórí fún un àwòrán wa lẹ́yìn ríhùn bá ṣe nínú. ó dìgbà àwa náà bá ṣe tata ronú pìwàdà òun nìkan tó lè dá bẹ́ẹ̀ lómi ìtún lọ inú wa náà ló ti lọ. bá a ṣe rí náà ní bá ṣe rí náà ṣe ń jáde ta bá a mú masáàsì òdó ní bẹ́ẹ̀ lọ mú ṣọ́ọ̀ṣì à ẹ̀tàn ra yín ó dìgbà bá ṣe tán tá a yí padà tá a waṣọ míì aṣọ ètí ń bẹ lọ́rùn wa lọ́wọ́lọ́wọ́ yìí aṣọ tí ò lè wúlò fún dáadáa orílẹ̀-èdè ni ọlọ́run wa bọ kó o bá ní wọ̀ wá láṣọ rí ọlá àti tóbi rẹ̀ wọ́n lọ́ máa yí ọkàn padà sí dáadáa ọlọ́run yí ọkàn gbogbo wa padà sí dáadáa gbogbo àwọn tí bá ń gbàkóso bá ní lò wọ́n fún dáadáa orílẹ̀-èdè yìí ọlọ́run lò wọ́n fún dáadáa orílẹ̀-èdè yìí ọlá àti tóbi ọlọ́run bàbá ń ṣàdúrà ọmọ sì tẹnìkan mọ́ àbọ̀ rẹ̀ la rí wọn ó fẹ́ nìkan là ń dá yóò yí wa nìkan lágbájá lágbájá o nìkan ní oṣù tí ó débẹ̀ ní ìdíwọ̀n ọ̀kọ́jú sí yóò mọ̀ pé kí lọ ìwọ ló ṣe sọ nìkan lè jẹ gbogbo ẹ̀ àdúrà gbogbo alókùtọ̀ yá máa ṣe nísìnyí àdúrà gbogbo wa tọ́lá àtúmẹ́ni tí ó bọ̀ bẹ́ẹ̀ olókùtọ̀ yẹ ká máa ṣe á dojúkọ lọ́nṣẹ́ pọ́ọ́. bíkọ́ ránṣẹ́ ẹ̀ka rẹ̀ fíá ọlọ́run mọ́dàwọ́ ọ̀ka rẹ̀ wa ìpínlẹ̀ wa ti ń darí ẹ̀ tó kù yìí náà ọlọ́run lágbára kó tún lè kún dáadáa tí máa ìrántí dáadáa ọlọ́run bá nira ṣe ọlọ́run bá nira àti tóbi ìjọba wa náà àwọn tí kó àkóso báyìí bá ní dó tiwọn fún wọn láti ọba ń fi pé torí lámọrí lọ́wọ́ àmẹ́ kò ẹgbẹ́ wa ọba ṣàdúrà fún nígbà yẹn bá jílé ẹjọ jẹ náà ni èyí tá lọ nílùú àjọ ń ọba àmọ́ dìbò fún ọba ń tì ọlọ́run ti gbé pàṣán rẹ̀ gbogbo àwọn ń ṣe kíni gbogbo ń jẹ wa èyí ò lọ kú ní ìsìn náà nù ó ti báni lò wọ́n fún ìjọ́nú rẹ o ìlú wa sílẹ̀ mọ̀ yìí má jẹ́ ọ́ dàrú máa fàánù rẹ bá wa gbé ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa olówù tí ń darí ìlú náà ọlọ́run dákun bá ní máa tọ́ wọn ọlá àti tóbi ọlọ́run lórí bàbá wa olówù tilẹ̀ wò ó ọlọ́run bá ní máa pẹ̀lú wọn máa darí wọn sí dáadáa àkí bàbá wa ọ̀kan pàtàkì nínú àwọn ìjòyè olúwo tí wọ́n wà pẹ̀lú wa nínú mọ́sálásí àánú ọlọ́run máa bá yín gbé o ọlọ́run ó dúró tì yín ọba ah, tó darí ọkàn yín sẹ́sìn torí ààyè oyè tẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ àti wọn máa ń sin ẹbọ ni wọn máa fi ṣe wọn èyí fi sin lọ́hùn abájọ olú ọdẹ inú màrìwò lọ́yà bá àbẹ́ ẹ̀kọ́ tira ibẹ̀ ni wọn máa bá rú wọn ọlọ́run tó wá tá a bá yín ló léèsìn àpadà sí aburú tí bẹ́ẹ̀ dá lè fi sin lọ́wọ́ mọ́jẹ̀ máa o. àyè náà tẹ wá wà ọlọ́mọ sí ní balẹ̀jọ́ burú fún yín o gbogbo ohun tẹ́ ṣe tí ó fi jẹ́ balẹ̀jọ́ burú ọlọ́mọ darí ọkàn yín sí èyí tẹ́ ṣe tẹ́ fi nígbólẹ̀ dáadáa ọlọ́mọba ní ṣe fún yín ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan kan wá ọlọ́run gbàdúrà ẹnìkan kan wá ọlọ́run dó ti wá ọlọ́run Oh.